ilé wa fìdé mọ́ ò lérò wọn ti. Ṣé ni wọ́n rò ó ní wọ́n rò ó pé? Ṣé ni wọ́n ti rò ó? Ọba ló wá mi gbọ́dọ̀ gbàgbé. Ṣé ni wọ́n rò ó pé ilé wa kò ní dé wọn? ilewe elewachi Tolu, this I'm not seeing this on the, my face, on my. No, no, no, no, no. Okay, hold on. It's not on my page. End video. I'm going to. You see, it's not on my video. It's not on my motivo. It's on. It's even right now on my page. Okay, sharing It's, it's on my page. Oh my God.

bóyá kò sí òun. On my vessel? I'm coming. You saw me on my page? Huh? That's on my page.

nǹkan tí ẹ jẹ́ kán kọrin yẹn tán so olówó dey die too. ẹ mo fẹ́ padà lọ gbé e mo fẹ́ di fídíò ilé mo fẹ́ lo mi ò fẹ́ lo laptop I want to use my I want to use my. Uh, I want to you out of these phones. These phones. This one. I mean, of out this oh, Mo Go back fún. Laptop yìí. Ó ń fún mi ní nǹkan tí mi ò Ed, excuse me. Excuse me. ti rò pé o wọ́n ti rò pé o ire wa kò ní dé mọ́ o ẹ̀rọ wọn ti dòfo. mo kàn fẹ́ kọ́ pè náà mo wá stop ẹ̀ mo wá padà bẹ̀rẹ̀ mo fẹ́ lo fídíò I want to use my and uh, my phone but hold on. Mm, èrò ọlọ́run ó yàtọ̀ sí ti ènìyàn. ṣe ni wọn rò pé o ire wa kò ní dé mọ èrò wọn ti dòfo. mo kọ́kọ́ fẹ́ ṣe lè na màá wá court màá wá màá ṣe bẹ̀rẹ̀ ní another because mi ò understand the laptop yìí kọ́ tí mo. hello. hello. you lose focus somebody hey eh, Emma eh, Binu, bínú are you with me ẹ má bínú ẹ jọ kí lorúkọ yín. pastor mrs sọtítóbi rẹ ẹ jọ mà mo gbọ́ information kan wọ́n ní nígbà tí ọ̀rọ̀ yẹn ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ wọ́n ní pé ọkọ yín kábíyèsí ọ̀nìrìṣà bàbá Odùduwà fúnra rẹ̀ wọ́n ló pe ọkọ yín wọ́n ní ọkọ yín ò dáhùn ẹ gbọ́ sóòótọ́ ni àbúrò. àṣọ pọ́sìtì ni kò pọ́sìtì irọ́ mi irọ́ lẹ́nu yẹn pa ta ló sọ fún yín ah, ah. kò pọ́sìtì irọ́ lẹ́nu yẹn pa ṣó pọ́sìtì kí kábíyèsí pé prọfẹ̀t kó má dáhùn ah, kábíyèsí àkúrẹ́ gan-an wọ́n pe prọfẹ̀t prọfẹ̀t dá lóòótọ́ bíẹ̀sì eh, kábíyèsí eh, ìfẹ́ kò pọ́sìtì wọn pè wọ́n o ṣó pọ́sìtì kí kábíyèsí pé prọfẹ̀t kó má lọ ni irọ́ lẹ́nu yẹn pa irọ́ lẹni yẹn pa. irọ́ ni wọ́n pa wáyé tó máa ń parọ́ bíi eléyìí kò dá náà mm-hmm. all right. gbogbo yín ẹ má bínú o ẹ ṣá mọ̀ bóyá ẹ lè tí máa ti rí mi lórí facebook mo wà lórí facebook o mo pè yín o in fact fóònù torí pé tí n bá fẹ́ fi fóònù pè yín torí nọ́mbà tí mo fi ń pè yín òun máa ń lọ́ọ̀fù láti fi ṣe ṣáàtì so òun dẹ̀ ni mo fi kọ́kọ́ fi lo láptọ̀pù mo pè yín o ẹ wà lórí ṣáàtì o torí mo wọ́n fẹ́ jẹ́ kí wọ́n a fẹ́ tàn mọ́lẹ̀ sáwọn nǹkan hmm. okay okay. so mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ tún sọ̀rọ̀ ẹ má bínú àwọn politicians mélòó ló jẹ́ ló wá sí church yín yàtọ̀ sáwọn APC àwọn ọmọ wẹ́wẹ̀wẹ́ àwọn tibẹ̀ yẹn àwọn president àwọn ọmọ ọ̀jọ́ yín wọ̀nyí àwọn wo ló jẹ́ sànsàn bíi àwọn aspirant mélòó ló wá sí tó wá sí chọ́ọ̀chì yín àwọn politician pọ̀ bó ṣe PDP ni wọ́n àbí APC wọ́n máa ń pray wọ́n máa ń pè APC lè wá ń bẹ̀ ẹ̀ PDP lè wá ń bẹ̀ so post ni wọ́n máa ń wá bẹ̀ wá pè ní because ibẹ̀ jẹ́ gbọ̀ngàn àdúrà tó ti máa ń pè ní. àwa náà débẹ̀ ni wọ́n ń gbàdúrà wọ́n ń ṣáná ṣàdúrà kò sẹ́ni tó pé o ìkọ̀kọ̀ tẹ̀mí ẹ má bínú màdámù torí mo ti ṣe ṣáàtì fún yín rí tó jẹ́ pé ní fún ọkọ yín gan pé mo sọ pé à mo ní wọ́n ń ta omi wọ́n dẹ̀ máa kó lọ sí orí ilẹ̀ àánú ṣe ti understand mo ti sọ́rí ìgbà táwọn èèyàn sọ̀rọ̀ yẹn ẹ̀ wọ́n ta omi wọ́n dẹ̀ ta wọ́n dẹ̀ máa ní pé kí ẹ ra aṣọ ọ̀pọ̀ wọ́n ṣe anything other things fún mi torí èmi náà wá síbẹ̀ rí tí wọ́n dẹ̀ ní kí n gbàwẹ̀ àti àdúrà fún ọjọ́ mẹ́ta. so okay àwọn mẹ́ta àwọn different different people but how many of them lẹ lè rántí orúkọ wọn ní àwọn nígbà tá ṣe anifásì bẹ́ẹ̀ yẹn nígbà hmm. ṣe anifásì jẹ́gẹ́dẹ́ wọ́n wá ṣọ́ọ̀ṣì wa. jẹ́gẹ́dẹ́ wa. prophet ló invite wọn o. ìdè prophet ló invite mo ní kì í prophet ló invite wọn gbà yẹn. kò ṣe prophet ló invite jẹ́gẹ́dẹ́ mr jẹ́gẹ́dẹ́ wa kí ni position jẹ́gẹ́dẹ́ ní parliament kí ni position jẹ́gẹ́dẹ́ ní orí òkè. kò sí kankan. no kí ni position no kí ni position wọn ní nàìjíríà politician ni wọn bọ̀ ṣé gómìnà ni wọn. to because mi ò mọ̀ ń pa. ok wọ́n fẹ́ lọ fún wọ́n fẹ́ contest fún wọ́n fẹ́ dupò gómìnà ok ta lẹ́lẹ́ kejì tẹ́ tó lè sọ fún wa. àwọn politician gbà yẹn tí eh, máàkàn náà tí prophet pray fún gbà yẹn senator tó náà member church wa náà ni wọ́n. ok senator eh, tó fowó ok. ẹ eh, àbẹ máàkàn náà ó fẹ́ lọ fún ó fẹ́ lọ fún gómìnà náà yìí gẹ̀ǹgẹ̀ okùn eh, ọmọ yẹ ìta mẹ́fà wọ́n máa ń pray church wa náà yes wọ́n máa ń wá wọ́n máa ń pray ni. ok ok èmi gbọ́ màdàmú ẹ má bínú màdàmú sọ títí òbí rẹ̀ èmi gbọ́ torí kẹ́mi tó continue láti máa analyse nǹkan tí mo fẹ́ analyse èmi gbọ́ wípé wọ́n ní ìkan nínú àwọn eh, sẹ́nitọ̀ kan ló gbé jẹ́gẹ̀ eh, the other senator wá àwọn anything pa wọn bọ̀ tó dàí pé bóyá ọmọ ìlú kan ni wọ́n I because mo ṣáà máa rí wọn pé wọ́n jọ máa ń rìn wọ́n. àwọn mẹ́tẹ̀ẹ̀ta ṣáwọn mẹ́tẹ̀ẹ̀ta. àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọn ò ṣe bí ọ̀tá náà mi ò mọ anything nípa wọn but mo ṣàpọ̀ pé wọ́n wá sí nígbà tá a ṣe anniversary wọ́n wá síbẹ̀. no madam okay àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn wọn kì í ṣọ̀tá but. no mi ò fẹ́ pọ̀tá ẹ̀ lé mọ̀ wọ́n ẹ̀ nítorí pé ẹ̀yin gangan kọ́ ni pásítọ̀ ẹ̀yin ni ìyàwó pásọ̀ but a ní access sí pásọ̀ for now ẹ̀yin la ní access sí a dẹ̀ ní láti bá yín sọ̀rọ̀. bọ̀ sẹ́nitọ́ bọ̀ sẹ́nitọ́ tó fowó mọ̀ wá sí church wa wá pray tọ́lọ́run lè gbọ́ àdúrà wọn gbà yẹn tọ́lẹ̀ wá ṣe lè testimony. ẹnìkan ló sọ fún rísì tẹ́mi fi ń béèrè lọ́wọ́ yín báyìí ni pé ẹnìkan sọ fún èmi wípé sẹ́nitọ́ mi tó fowó mọ̀ àwọn náà gbé sẹ́nitọ́ kí ni orúkọ ìwà náà what is the what is the name of the senator wọ́n gbé ẹ máa gbọ́ wọ́n ní wọ́n gbé òkun ọmọ òkun ọmọ wá wọ́n ní sẹ́nitọ́ tó fowó mọ̀ gbé òkun òun ló gbé governors aspirant tó fẹ́ contest fún Ondo state pé is a PDP also pé wọ́n gbé wá first. ẹ wọ́n jọ wá ni wọ́n jọ wọ ṣọ́ọ̀ṣì bọ̀ mí ìmọ̀ bóyá àwọn ló. ẹnìkan náà tún pè mí mo béèrè torí àwọn feasibilities mi tẹ̀mí ṣe investigation mi tí mo ṣe mo béèrè mo ní ṣé wọ́n mọ ṣáwọn àtijọ́ pé tata ló gbé jẹ́gẹ́dẹ́ wá wọ́n ní kì í ṣọ̀tọ̀ wọ́n lọ́tọ̀ ní jẹ́gẹ́dẹ́ rìn wá. ok nǹkan tá a fẹ́ béèrè lẹ́nu yín náà nìyẹn nǹkan tí mo dẹ̀ fẹ́ tún béèrè gé mo tún fẹ́ repeat ẹ má bínú ṣé kábíyèsí bàbá wa ò ní ìrìṣà ránṣẹ́ pé ọkọ yín alpha babatunde sọ títóbi rẹ̀ tí wọn ò lọbẹ. Ah, ṣé pọ́sibù ni prọfẹ̀tì ò sọrúkọ bẹ́ẹ̀ ò yọ lẹ́nu yẹn pamọ́ èé ọ̀mí á pe prọfẹ̀tì prọfẹ̀tì á lọ bẹ̀ èé hmm. àwọn nílá máa pè é hmm. irọ́ ni wọ́n pa ẹni yẹn rọ́ ló pa. all right thank you very much mama all right irọ́ lẹni yẹn pa ẹ tún sọ pé irọ́ ni ẹni náà pa all right thank you all right ẹ ṣe yes ma. ní ibi tí a wà yìí kò ń ṣe ibi tí àwọn èèyàn ti lè rí ṣáàtì wò dáadáa orí page mi ni and i'm not used to my page you understand me people don't know the many people don't get alert from my page and i want people a lot of people on this chats Okay. Now I'm going to share it. I'm going to replay it again, but I'm going I'm going to go back to my what they call it my Facebook Bola Avolashade. This one is my page. That one is a personal one. I want to use my personal page. Okay. I normally use my personal page because a lot of people follow me there. Not that because of that alone, it's also popular. And also, I'm a United Nations, United Nations. I always love to do things like this or that. In case of those who threaten, in case of those people who, who are wicked, I'm say, sorry to say this, majority of Nigeria, both politicians and uh, their warders, they are all, most- sorry, oh, they are all evil. God bless you, Canada. You'll be blessed forever. I love Canada, and God will continue to bless Canada àwọn orílẹ̀-èdè tó dẹ̀ ń sìnkì náà kọ́lọ́run kó bá mi mú gbogbo wọn lára dá àti ìlú Canada náà a ní òtí ẹ̀ wá mọ̀ pé àwọn olówó máa kú Àbá Kyari kú ẹ mà kú ara fẹ́ra kù nílùú Nàìjíríà kẹ bẹ́ẹ̀ ni hmm, mi ò ní sọ pé báyìí bẹ́ẹ̀ la máa rí a ò ní rí báyìí báyìí láṣẹ Èdùmàrè ibi ò ní bá àwa ọmọ Ọlọ́run àwọn ò ní bá wọn kúkọ̀ wọ̀wọ́ bọ̀tà ń bọ̀ lẹ́ni ọ̀rọ̀ wà ṣó ti yé yín mẹ́yẹn ọ̀rọ̀ wà ẹ má ṣe fi hmm, bí nǹkan bá ṣe rí la ó ṣe sọ lẹ́nìí yìí ó máa lẹ tìkẹ́ ẹ ṣe mo mọ̀ wá ń sìn mi ò tí ì dé ẹ jẹ́ n shut down ilé ìkín lu another one ìwọ ti sọ wípé oní madam you lost focus i trust you i don't trust you anymore you crazy Eric onílé ẹ. only you are saying the truth before but now you are not saying the truth again you are mad okay what did i say tó sọ pé mo ń sọ ti true tẹ́lẹ̀ mi ò sọ ti true mọ́ what did i do n tí bá ti sọ tí ò bá jẹ́ ní tuntun àbí tó bá gbẹ́jọ́ fún mi tí mo wá ń ṣàìdì tí mo rí ìbù nílẹ̀ tí mo wá ń ṣàìdì ẹni kò sọ fún mi orí ẹ̀ dàrú let me go on my phone yeah i just want to call number tí mo dẹ̀ fẹ́ fi pè ó ní mo ti ṣe eléyìí màá ṣí ẹ̀ i replace. so you know Coco now ẹ tí mọ̀ Coco. Tolu, share that thing for me on your phone. Share it now. ṣé ni wọ́n rò pé o ilé wa kò ní dẹ́mọ̀ mo mo fẹ́ lọ ra mo fẹ́ ra grocery bóyá kí n jẹ́ kó dọ̀la àbọ̀jọ́ Monday eh? share to my page also. ṣé ni wọ́n rò pé o. Eh, ra grocery.